الحمد لله ذي الجلال والإكرام رحيم أهل السماء والأرض والأنام لطيف كريم بالإنعام يكرم كل من آمن به بالجنة دار السلام اللهم صل وسلم على نبينا وآله وصحبه الكرام أما بعد أيها المسلمون إنا نسأل الله تبارك وتعالى أن يعيدنا من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام إنك على كل شيء قدير أيها المسلمون اتقوا الله تبارك وتعالى للغاية واعملوا بما في القرآن من الآية يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها يا عبد الله إن كل صغير وكبير ممن له نفس في هذا الكون يمرون بظروف غريبة وبأحوال صعبة جديدة ولكن على كل مؤمن أن يكون ذا بصيرة وعقل واعتبار كما أمره الله سبحانه وتعالى وأمره دينه دين الإسلام قال عز وجل فاعتبروا يا أولي الأبصار ولقد كان دين الإسلام مليئا بالدرر مليئا بالدرر من العلوم والمعارف مما لا تكاد تجده في الملل الأخرى وصدق الله حين وصف هذا الدين فقال هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لماذا؟ ليظهره على الدين كله ولو كره المشركون ولا شك أن الإسلام قد ظهر على جميع الأديان وبخاصة الجواهر العلمية والمعرفية ومن ذلك حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وفر من المجذوم كما تفر من الأسد رواه البخاري في صحيحه بارك الله لي ولكم واجعلني وإياكم من الموفقين بالدين والدنيا إنه على ذلك قدير الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أدى طيب الله أتى صلاة أتى السلام fún ànábì wa òjíṣẹ́ wa ẹni tọ́lọ́wọ́ bá tò ní sábàbí oríire wa táyé ni àti ti alkiyama ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó jásí pé ọjọ́ òní inú àwọn ọjọ́ táà máa ń ṣe àdúrà táà sallallahu alayhi wa àwọn ìbẹ̀rẹ̀ ọba ọba tí jẹ́ pé àdúrà bí kọ́ gbà wá kó sì là wá kúrò níbi àwọn àìsàn tó jẹ́ sí pé ó kọ́ rẹ̀ ní kò gbóògùn ó ṣùgbọ́n kò gbóògùn kò sáìsàn tí ò àyàfi kú nìkan gẹ́gẹ́ bá nàbí sọ sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kò gbóògùn àìsàn ọ̀pọ̀ dáadáa ló fi jẹ́ sí pé wọ́n kò kí lọ́pàá àìsàn báyìí lọ́pàá ẹ̀ tí wọ́n lo ogun fún yín wọ́n lo òṣùmọ́ kò gbọ́ owó kò gbọ́ òkun yìí. abẹ́lẹ́wọ̀n ọba ọba tí lani tí gbanilà kú níbi àwọn àìsàn kò gbóògùn ọlọ́nkọlẹ̀ ìgbọ̀n kan wá ń bẹ̀ wọ́n. àwọn ìbẹ̀ wọn máa mẹ́sàn-án rí mẹ́ta ń bẹ̀ àwọn ìbẹ̀ wọn bá wọ̀ kọlẹ̀ bí wa kò níbẹ̀ ọlọ́run ọba lọ́ba tó lè lánìí kó sì làwà kò níbẹ̀ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ìjẹ́ ká tó bẹ̀rù ọlọ́run ọba sí tọba yára rẹ wò tọba bára rẹ nínú ìpayà ọlọ́run mọ́rò kó ti tó bá rí pípẹ̀ náà lọ́wọ́ àjẹ́pọ̀ àchíf kí wá ní gbogbo ìjọsìn tó wá sí láti jọ jímọ̀ àtọ́ lọ tó fi di jímọ̀ àtò ní tó jẹ́ pípẹ́ tó wà náà ló tún wà padà naam ẹ jẹ́ ká máa yẹra wa wò nínú bẹ̀rù ọlọ́run wa sáà gòkè sí bí àbójú kan náà láwàá tí a bá gòkè sí kàdùpẹ̀ fọlọ́n àjẹsí pé àwa la jù ló fi jẹ́ sí pé gbogbo ojúmọ́ ànábìwà àríṣọ́láṣì wọ̀sẹ̀láàmù wọ́n máa ń rán àwọn tó jẹ́ sí pé àwọn ẹni wọ́n tó bẹ̀rù ọlọ́run jùlọ jù àwa lọ wọ́n tó máa rán wọn létí pé ẹbẹ̀rù ọlọ́run kó dà nájọ́ tẹ̀lé ọmọ púpọ̀ sallallahu alaihi wa sallam báwo wá làwà tó jẹ́ sí pé àbẹ̀rù ọlọ́run gan lórí nǹkan tí àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run yìí wọ́n máa ń rìpíìtì ẹ̀fọn fún ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀já náà yẹra wa o kí ní jẹjọ sí ọjọ́ òní tí bó ti wà náà lọ́wọ́ sáwọn ẹ̀fẹ̀ tó ń dá láti jẹjọ orí ẹ̀ náà ló ti wà sáwọn nǹkan tọ́lọ́ ń pawọ́ láti ẹbí kọ́ ọmọ ẹ̀ ṣe láti jẹjọ tó ò lè ṣe ń dìjẹjọ tó ní ìná ò tí ì dínà tó bá yẹ sí pé bẹ́ẹ̀ lọ́wọ́ àjẹsí sòmọ́tọ́lá wọn bá bá gba díẹ̀ nínú ẹ̀ṣẹ̀ rẹ tí ò tiẹ̀ tí ì gba gbogbo ẹ̀ṣẹ̀ bóyá pàṣẹ́ntéèjì báyìí ọlọ́run gbà kó ń bẹ̀ tán tàbí nínú àwọn nǹkan tọ́jọ́ ọ̀nà èèyàn tọ́lọ́ ń kọ̀m̀pọ́sì fún ọgbẹ́ ọgbọ́dọ̀ sí èyí tó fi rárá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti wá sí díẹ̀ nílẹ̀ ó fi kún à máa dúpẹ́ fọlọ́run a mọ̀ pé díẹ̀ díẹ̀ bá nínú ẹni lọ́sẹ̀ tí ń bọ̀ ó tún gba díẹ̀ mẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ ó tún gba díẹ̀ ń bá rí díẹ̀ ó gòkè ọlọ́run jẹ́ nìkan kan wá gòkè gbogbo musulmi ti ń bẹ láyé àtẹ́ntí ètè mùsùlùmí tí ń bẹ láyé kódà ọmọ kékeré àtàgbàlagbà gbogbo wa n'kọja ń kọjá nínú ayé lọ́wọ́ báyìí ayé náà ti ń wa ṣùgbọ́n àwọn àṣẹlẹ̀ inú ayé a máa jẹ́ kí ènìyàn a sì máa jẹ́ pọ̀lọpọ̀ ọmọ pé ayé dùn àbókò ń bá ayé láti ká tó sọ̀rọ̀ ayé dùn fún nìyẹn tí o sì mọ̀ pé ọ̀run ayé ò àlè fún ayé àlè fi báyé bá ṣe dùn fún ẹ àlè fi jọ́ọ̀jì bí ọ̀run ó ti dùn fún ẹ bẹ́ẹ̀ náà àlè fi báyé bá ṣe kóró fún ẹ tó bá fi jọ́ọ̀jì pé báyé bí ọ̀run ó ti kóró fún ẹ kò sí ti bẹ́ẹ̀ ọ̀run torí gbé jáfíńjọ́ọ̀jì ayé ọ̀tọ̀ ni jáfíńjọ́ọ̀jì àlùkìyàmà ọ̀tọ̀ ni o gbogbo wa ń kọjá nínú ayé àwọn arí tẹ̀lẹ̀ ayé oríṣiríṣi àwọn àtẹ̀lẹ̀ tuntun tuntun ló ń tẹ̀lẹ̀ bàbá wa rí àwọn nǹkan àwọn yìí sí ọ̀sẹ̀ tí ó mọ̀ nípa àwọn ọmọ tó ń pariwo ń ta ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ نحن في صلاة هذا ليس ملعبا للكرة kálukọ́ bẹ̀rù ọlọ́run ọmọ tó wá masalasi antani masulu ani ọmọ tó bá wá masalasi tó bá da masalasi rú àní fi àjẹ́ wájú ọlọ́run wo bí ẹ̀ tó mú wá tó kọ́ṣà rẹ̀ wọlé tiẹ̀ wájú ọlọ́run ọba mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kọ́ máa rẹ lẹ́sìn láti kékeré tí ọba wá bàbá màkọ́ máa rẹ ká lé púpọ̀ apá rẹ ọ̀ka mọ́mù wá masalasi kọ́ máa kọ́rùn kíkí ńlé tí ó fi wà ń kí dáadáa ètò islam gbogbo wà nìyàn ọmọ mélòó yà wà á sí àwọn sàbí ànábì wọ́n bí mọ́ dáadáa sí wọn wọ́n ní aláwọ̀ tààrà hàn àwọn àárí gbọ́rí pé àwọn ọmọ wọn ń fún mọ́tà sí àgbárí àkárí àwọn bímọ ti wá àyè pé wọ́n serious ní tiwọn àwa la serious yẹn ẹja serious ẹni wọ́n. ọlọ́run ọba sọ wípé ẹ̀yin mùsùlùmí fa àtẹ́bìrú ya ulil abẹ́sàn gbogbo òṣèlè ayé tí bá ń ṣẹlẹ̀ yìí ẹ máa wò ní ẹ máa kẹ́kọ̀ọ́ ni ẹ máa mú ti yín níbẹ̀ tó bá rí tó kòrò kẹ́kọ̀ọ́ mbẹ́ mọ́ pọ́ kòrò lásán tó bá rí tó dùn kẹ́kọ̀ọ́ gbádùn ẹ̀ lásán wa bàtà bá rí jẹ àtàmọ́ gbádùn lọ ní àná kẹ́kọ̀ọ́ pé àmọ́ máa ń jẹ́ ń tèmi àwọn ilé ẹni lónìí kẹ́kọ̀ọ́ mẹ́yọ́ kà kíbò sí nígbé ìgbàyọ̀ asán o ìgbàyọ̀ ọ̀rọ̀ wa o ìgbàyọ̀ ọ̀tán wa o irú ẹni báyìí ẹ̀kọ́ tó yẹ kó kọ́ ibi mọ̀ jẹ nígbà kan nígbà tí mọ̀ jẹ nígbà kan àwọn kan ò rí jẹ èmi ò rí jẹ àwọn kan sì rí jẹ ya bẹ́ẹ̀ ní a ẹ máa wòye sí nǹkan o àròjinlẹ̀ ní kú kọ wa o ní máa ní àròjinlẹ̀ mùsùlùmí ló ń jẹ́ bẹ́ẹ̀ o ìwọ́tọ̀ bá wá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìwọ lọ́mọ gbádùn ẹ̀sìn rẹ o ìwọ́tọ̀ bá dẹ̀ ṣe tiẹ̀ lọ́nà míì ìwọ lọ́mọ o ṣùgbọ́n lọ́hùn sọ pé fáà sẹ́bìrù ẹ̀yin olóye tẹ́ ẹ jẹ́ mọ́mì olóye ilẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ máa wòye ẹ máa àròjinlẹ̀ sáwọn àtẹ̀lẹ̀sìn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ́mọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó kún fún oríṣiríṣi àwọn ìmọ̀ àwọn oríṣiríṣi àwọn àǹfààní ayé àti àwọn oríṣiríṣi àwọn oríire àìsíyàmà ló kún sínú ẹ̀sìn Islam léyìí tọ́já sí pé ó kéré púpọ̀ pé kó o bá rú ẹ̀ nínú ẹ̀sìn mìíràn tí kò sí ẹ̀sìn Islam eléyìí ọ̀dẹ̀ jẹ́ wá lójú torí pé ọlọ́run ọba ti kí ẹ̀sìn Islam fún ọ́nà Al-Qur'an ọlọ́run ọba sọ pé wọ́n lẹ́lẹ́ àwòsára rọ̀ṣù lẹ́hùn òbílẹ̀ hùdà òjìṣẹ́ ẹni pẹ̀lú ìmọ̀nà wàdí ní hap mo wá fún ní ẹ̀sìn náà ma ìmọ̀nà mo wá fún ní ẹ̀sìn náà ma kí ló kọ ẹ̀sìn náà alìsílám kí wá ní tẹ́tí islam wọ́n máa fẹ́ yóò hírọ̀ hù wàhálà dìínì kúlè islam bá ti dé adébórí nìyí lèyòrò aládìíní kùlì yọ máa borí gbogbo ẹ̀sìn kò síbi tí islam wọ̀ tí ò ní tẹ̀rí ẹ̀sìn ẹ̀kúba apéde rẹ̀ ni o akéde rẹ̀ ni o yọ tẹ̀rí ẹ̀bà dírẹ́sìn wa ọ tẹ̀rí gbogbo ẹ̀sìn bá àwa la ní tá a fi máa dára wa mọ̀ pé ṣé mùsùlùmí lè rí àbí òsì mùsùlùmí nínú bọ́ọ̀lù ń ṣe pa wá láti àti bá nàbí ṣe pa wá láti. ó tó wa àzánù lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́ ọba ti wo àdúgbò kan báyìí ó ti mọ̀ pé yẹ a mùsùlùmí wà ń bẹ kí láyìn mà lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò sì ní máa wínú yàrá yóò wù síta ọlọ́run ìsìláàmù ga ẹ mọ̀ pé gbogbo àgbéga fún ìsìláàmù yìí àwọn ẹlẹ́bọ wala kò sí èméjì ọ̀hàn ní gbogbo ọ̀nà sáìdì ibi tó ti wá hàn tá a fẹ́ wò òun náà ni sáìdì agbègbè ìmọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ẹjẹ́ ń wíwá ní ká má pè mọ̀ lásán ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ mẹ́rìírí ìmọ̀ tọ́já sí pé ibẹ̀ ní gbogbo ìmọ̀ yòókù ọmọ padà sí ọlọ́run fún wa nínú ẹ̀sìn Islam ló jẹ́ sí pé bíyàn bá wọ ẹ̀sìn yìí tó bá ṣe dáadáa tó sì lẹ́sìn fáwọn tó mọ̀ nípa rẹ̀ dáadáa ó jẹ́ kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ayé kódà o lè má gba o lè má jẹ́ pòfẹ́sọ̀ náà pa nínú sàtífíkètì o ṣùgbọ́n nínú ọpọlọ tó fi máa sọ̀rọ̀ àti ojú tó fi máa wo nǹkan àwọn èèyàn máa wò pé tiẹ̀ yàtọ̀ kí ló fà á ọpọlọ ṣẹ̀ríà ìsìlámù rẹ̀ nínú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sì bá òun náà ni ọ̀rọ̀ tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu wọ́n wà ní Sahih Bukhari anábì ń sọ́nà sí ha fún gbogbo wa tùmọ́dójú ọ̀kẹ́ nìkan jọ náà wọ́n ń fún wa ní ìlànà táàmà rìn táyé ó fi dáa wọ́n ẹgbẹ́ sọ fún àgbé tí yín mélòó ẹ̀yin mú mi ní òdodo wà fi rọ mílíọ̀n mẹ́jọ àwọn èèyàn kan wà tá sá fún o àwọn kan kan wà tá fún o bí ọba sá fún ọ ìwọ sá fún o ìmọ̀ ni ọba wa àmọ́ torí pàwọ́ ọba wa

sọ́nà ó ní gbogbo àìsàn tí bá máa ń ràn wọ́n á má kojú ìwà fún wa pé àwọn àìsàn ológòdò tọ́jẹ́ sí pé ara skin ló wà bí a lè fọ́ bí nǹkan kan bá ń bí àwọn bí àwọn ẹ̀tẹ̀ ànábi ní etí yín mélòó ẹ̀yà sá fún wọn o sallallahu alaihi wasallam ẹwẹ̀ islam arábìnrin ẹ̀sá fún wa sallallahu alayhi wa sallam wà fírra min al-majdum ẹ̀sá fún àwọn aláìsàn arábìnrin ọ̀wá dákẹ́ mẹ́rin sallallahu alayhi wa sallam sẹ́ńtì sọ̀rọ̀ ti yé ni bánàbí bá sọ̀rọ̀ kalẹ̀ tí ọba yí ọ̀rọ̀ ẹnìkan kò lè yí ọmọ torí pé ntọ́mọ̀ ọ̀rọ̀ sọ náà nù lẹ́yìn subhanahu wa ta'ala àgbékalẹ̀ rẹ̀ yóò clear fẹ́ni tó wà ní level primary àti tààrin àti tòkè gbogbo wọn ni wọ́n gbọ́ yí arábìnrin tí ọba wá yí ọ nǹkan tá a máa sá fún tí gbogbo ara ayé fẹnu kò lè lórí jẹmi sàpèjúwe fún ọ ká máa sàfihàn òmìnira àṣàkì ẹgbẹ́ bó ti sá fún kìnnìún bẹ́ẹ̀ náà nìkan máa sá àwọn aláìsàn tí máa ràn gbogbo wa ti yẹ wa yí kìnnìún kò sí súnmọ́ ọlọ́mọdé àárí bí wọ́n bá jánu àdúgbò táwọn èèyàn bá péjọ sí bọ́ọ̀lù ọ̀yà mi lọ́sẹ̀lẹ̀ kálukú tùkà ní ànábì wá fi aláìsàn tí ríràn ó fi wé kìnìún tí bá bẹ́ kan gbogbo èèyàn fàn bẹ́ẹ̀ náà ni táláìsàn bá bẹ́ kan ni ànábì ní ẹjọ́ akẹ́kọ̀ọ́ lára gan ara ní pínpín asani kò ní ayẹra o ìyàtọ̀ ń bẹ láàrin sá àti jìnà tẹ́bá ní jìnà sí nǹkan òun ni gbogbo distance social distance dáǹtì ọmọ pé torí pé ẹ ní ẹ social distance ẹ máa ẹ fọwọ́ ẹ máa ní gbé kí ni gbogbo ilé mọ ọ̀rọ̀ kan tí ń ńlá kan coronavirus ẹwà dánwò níjọ́ tí mo ti gbọ́rọ̀ yẹn láàfà kékeré ní ti ìlà àbánà èyí sí kọ̀ súnà nẹ́bì rárá sallallahu alaihi wasallam wọ́n discourage àwọn ènìyàn wọ́n ti kó wọ́n pa àwọn èèyàn dànù àwọn gbé ọ ń sọ sórí social media wípé kí ni jẹ́ nínú gbogbo wàhálà tẹ́ ń kóra yín sí ní ní àwọn ọmọ dúpẹ́ tọ́lọ ń là ọkú mẹ́ àìsàn sáà máa ń sá fún bá àti sá fún kìnnìún ó ti wà látàrí ànábì sallallahu alaihi wasallam tí ó tún lágbára tó coronavirus wọ́n náà máa ń ògòdò ara kín ní kára rẹ̀ wọ́n má kàn ní tàbí tí ọyún rẹ̀ bá kán sílẹ̀ tó bá kàn wọ́n lára ó lè ràn sára rẹ̀ pẹ̀lú àti ọlọ́run ní àti ní ọ̀sá tó sì máa sá fún kìnnìún tabaríkì ni wọ́n àkọ́kọ́ ta gbìrì náà ẹni pé tábà ní ẹlẹ́ aláìsàn ká ń bẹ ní agbègbè ibi tá a bá wà ọyá àkọ́kọ́ kókò lè nù tàbá fẹ́ fọ́lọ̀ sún náà nábì sallallahu alaihi wasallam tàbá wà lè ṣe bá nínà èyí tí wọ́n ní a máa ṣe ìná ìdúró lè ṣe. ànábì ní ẹ sá jìnnàjìnnà kì í ṣe bí kẹ yàrá lásán o ilé ìwọ̀n àǹfààní àkọ́kọ́ nù tẹ́wọ́n wá ní ká máa sá fúnra wa ń kọ́ nítorí coronavirus kí la bẹ́ẹ̀ tí sọ bẹ́ẹ̀ ààrẹ rí fọ́nù súnà sallallahu alaihi tó bá ti ń bọ̀ lójú ọ̀nà tó bá ti fura pé ní báyìí ibi tí wọ́n ní kòrónà ọ̀tà mọ́rkájà sí ọ́fíìsì sẹ́ńtà ló ti ń bọ̀ wá sára yàgò fún kódà má pàdé lójú ọ̀nà tó bá ṣe bẹ́ẹ̀ má àgbọ́ wọ́n ní ara yín má àgbọ́ bẹ́ẹ̀ bá tí ọba ìsọba ní ìbọ̀wọ́ pé à èmi ò kòrò ọjà tó wọ̀ ọ̀bá ní sọ́ọ̀bà bẹ́ẹ̀ mi ò bá ní ń gọ́ ẹja sì èyí tí ní kì í nù à kì í wọn ò pè àmọ́ sàlámà pè àmọ́ sàlámà kò bí sí èmi ọ̀pọ̀wọ́ ọ̀rẹ́ mi kan bẹ ma sáà síbi ìsìn àánà ti mọ̀ ọ̀jẹ́ náwọ́ sí mi ọkàwé ẹ̀ta kò ní. àbẹ̀rù kújàmá ṣùgbọ́n a gbọ́dọ̀ fọ́lò òfin ọlọ́run òfin Muhammad sallallahu alaihi wasallam ká sì fọ́lò òfin ìjọba wa tí ọlọ́run tí ànábì sallallahu alaihi ọ̀pọ̀lọpọ̀ wa yín lẹ́nu mi ò tiẹ̀ kankan gbé nǹkan jà rárá ọkàn lọ lásán náà ní bí gbogbo ọwọ́ àtọwọ́ èṣù àtọwọ́ ẹ̀jẹ̀nú gbogbo ẹ̀ ní ń bọ́ lọ́ndí ẹ̀ ọwọ́ sọ́nà ti dí ẹ̀ wọ̀nyá rẹ̀ kọ́ sífù ẹ̀mí ara rẹ̀ bọ́ọ̀bà sí sífù ẹ̀mí ara rẹ̀ sífù ẹ̀mí ẹlòmíì bóyá ń bẹ lára ti ẹ̀ tọ́wọ́ mọ́ mọ́kùnrin ẹlòmíì jẹ̀mọ́ arábìnrin fírọ̀ mínà al àwọn ìjọba ọ̀sọ̀ bí ásá fún oníkòró wọn ní ẹ̀sá ìyẹ̀bà ẹ̀yẹ̀ ẹ̀dá fún lásán ẹ má bọ̀ lọ́wọ́ ẹ má hàn tiẹ̀ ẹ má ṣe kẹ̀ ẹ má ṣe gbà ẹni sáwé ẹbù mú yín ẹbẹnu yín ẹwò ìlàjì èèyàn ní àti ìlú wa ẹgbẹ̀gbẹ́ tó bunú mọ́sálásí àwọ̀ ẹ̀gán awọ awọ tẹ́ǹpì gan kí ló ṣe wá ẹjẹ́ àti nǹkan tẹ́ àṣẹ yìí káfí lára wa kò ń bẹ̀ wọ́n ti sábàbí kì í tó ní ọ́ làwà wọ̀láì kí ní ọ̀ràn kankan gbogbo ìtànsí ọ̀ràn kankan ṣùgbọ́n sọ́ọ̀ sáàmà pé mo ṣe jẹ́ ní kí n ṣe ah ti ṣẹ̀rí àpáwà láti nìyẹn o ẹ̀sìn Islam bó ṣe rí nìyẹn wọ́n ní a ṣe sábàbí ṣùgbọ́n ẹ má gbára lé sábàbí àwọn ẹ̀sìn kan ń bẹ wọ́n máa má neglect sábàbí ẹ̀yàn kan wọ́n gbà pé mẹ́rẹ̀kùn gbogbo nǹkan Islam àgbà pé bẹ ṣùgbọ́n wọ́n ní a ṣe sábàbí ṣùgbọ́n má gbára lé sábàbí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run lórí ẹ̀mí ara wa o ẹlẹ́ẹ̀kì ìdínà àǹfààní tó wà náà hàn nísì òun náà ni àrùn tánàbí sọ pé kásá fún yìí àrùn ara tí ìmọ̀ ni àrùn tí ń jà lọ́wọ́ yìí àrùn inú wẹ́gà mọ̀ ni fẹ́ pé nínú kan bá wú kọ́ ní ìsìn tó bá ń bẹ lára rẹ̀ ó lè ta one thousand ìdídà subhanallah ọlọ́nkọ́ làwọn bẹ̀ wọ̀ ẹni tí ọwọ́ ajẹ́ sípá ìtàn ara ni tí wọ́n ní ká sá fún bá àti ń sá fún kìnìún tí wọ́n wá witness kòrò ń kọ́ sallallahu alayhi wa sallam kí ni wọ́n bá wá sọ. ẹjẹ́ àkíyèsí ara wa o ẹni tí bá ń sọ nǹkan ní ìyàtọ̀ sí àwọn nǹkan tá ń gbọ́ yìí tó ń forúkọ ìsìláàmù sọ ẹgbẹ́ lẹ́nu sọ̀hún kọ̀gbá o kọ̀gbá rárá kọ̀mọ ìsìláàmù kò sì mọ sunna Nabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta o náà ni pé ìtànàbí fi nta sàfúnwé ẹ̀rí ló fi jẹ́ ká máa ronú sọ́rọ̀ ànábì dáadáa ó fi wé ẹranko kan àwọn náà sì mẹ́ranko tí ń bẹ nínú gbó àwọn abìjà pọ̀ ń àwọn ẹranko tí pààyàn ọ̀pọ̀ ń àwọn ẹranko tí sèèyàn léde pọ̀ ànábì wá fi gbogbo àwọn wẹ́wẹ́ẹ̀wẹ́ sílẹ̀ ó wá lọ sí ibi òǹtẹ̀ ọ̀gá pátápátá subhanallah alájá ànábì sọ pé sá fún aláìsàn tí máa ràn ẹgbẹ́ bó ṣe máa sá fájá ànábì sọ bẹ́ẹ̀ àbí a ní kòkò ìkòkò náà ń pààyàn ó ń sèyàn léṣe ànábì sọ pé ẹ sá fún aláìsàn tí máa ràn ẹgbẹ́ bẹ́ẹ̀ tí máa ń sá fún kòkò kódà ológbò léṣe yàn léṣe ànábì sọ pé ẹ sá fún ẹgbẹ́ bẹ́ẹ̀ tí máa ń sá fún ológbò àríyìn sọlá tó ejò a máa tèèyàn ń sùtà kódà a máa pa àyàn àkekè a máa ta àyàn gbogbo àwọn nǹkan tí tèèyàn sùtà ní ń bẹ ànábì ò fi wè ànábì wá sí gbogbo àwọn nǹkan yìí lẹ̀ ó wá lọ sọ́dọ̀ olólàjì kìnìún tí sọ ba gbogbo àwọn tí tèèyàn sùtà ní àwọn ọkọ̀ olóńgbò ànábì ní bẹ́ẹ̀ ti sá fún kìnìún ní bẹ́ẹ̀ náà ní kẹ́ máa sá fún aláìsàn sì bá máa ọlọ́pọ̀lọpọ̀ Islam ọwà ń bí ọ̀rọ̀ salatu wa salam ìdáàfin máa ma pé ẹ̀sìn tí ọba ti máìkì tí ọba bá làákà ìfọ̀gbádùn mú ẹ̀mọ̀ bí kìí sẹ́sìn torí pé ọlọ́run ọba tó dá làákà yìí bẹ́ẹ̀ ọ̀dà abẹ̀ ká lè bá àtúntò jọ́sìn fóun náà bẹ́sẹ̀ bá ti wá tako làákà ètò lálàáfíà ẹlọ́mọ̀ pé ẹ̀sìn náà kìí sẹ́sìn gidi nìyẹn o ẹ̀sìn Islam ó ti dé dé làákà ètò pé kò tako làákà yìí ọ̀rọ̀ àwọn kan bí wọ́n bá sọ wípé nínú tí wọ́n máa ń rò pé náà lágbára nínú ẹ̀sìn tàwọn òun ni kọ́ wọn lọ bá kìnìún sọ̀rọ̀ kó wọn lọ bá kìnìún ṣeré kó wọn lọ fún kìnìún lóúnjẹ kó wọn sì bọ̀ látọ̀gba rẹ̀ àwọn rò pé náà lẹ̀sìn lọ́dọ̀ tí wọn mọ́ ní ìsìláàmù kì tẹ̀sìn ẹ̀rí ti bá làkà yẹn ló fi jẹ́ sí gbogbo nǹkan tí wọ́n bá kó sùn tàbá wa nínú sẹ̀rí àìsìláàmù ìpìlẹ̀ rẹ̀ náà ní pé kọ́ sáfún ọ bọ́ bá rí wèrè tí ọba yà fún ìwọ́n ti yàmù bọ́ bá rí ọmùtí tó ti mu tí yóò tó mú ọ̀pàlámbà ìgò tó ti mu fọ́kù tó ti mú lọ́tí wá mílẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ tí bá ń bọ̀ lọ́nà má sọ pé ojú ọ̀nà rẹ lọ́wọ́ o yà fún jẹ o sẹ́bà ní kí ló ní ọ̀yà fún fánàbí ní ọ̀yà fún sallallahu alaihi wasallam tọ́ bá rí ẹni títí ẹjí bàjẹ́ tẹ́lẹ̀ sí pé ẹni tí ó ti ẹ̀jẹ̀ ní wákàtí pẹ́ẹ́lẹ̀ o tẹ́mọ́ta ló ní kọ́ pẹ́ẹ́lẹ̀ tọ́jú ànábì tẹ́wọ́n ní ogún bọ̀ lọ́wọ́ kan tó sì ní tó fi jà lọ́wọ́ ó sì níbi tó gbà sá lọ yà sá lọ o tẹ́wọ́n sá ló ní ọsá lọ torí kò ní nǹkan tó fi jà tó fi jà ó sì kápá àwọn ẹjọ́ ń bọ̀ sá ló ní ọsá lọ ànábì ló ní ọdí kó sí bẹ̀mí rẹ̀ sallallahu alaihi wa sallam ẹ̀sìn làákàyè bẹ́ẹ̀ tó lágbára ju ọlọ́ba pa létí pò ó tó o sì mọ̀ pé tó o bá dákan padà méjìlá ni ó fọ́ padà sára yàrá sáfún tiẹ̀ sẹ̀ríyà nìyẹn ṣùgbọ́n tó bá fọ́ ilé tí tó jẹ́ sí pé wọn náà máa fi bákan náà lẹ́rí má kọ ti tí òsì rẹ̀ padà sí pé tó ń gbá tòsì náà ó náà pé àwọn ẹ̀sìn kan wà tí wọ́n sọ báyìí wọ́n bá gbá ọ ní etí ọ̀tún kọ́kọ́ tí kíni tí òsì sí kọ́kọ́ gbá yòókù náà ìsìlámù ọ̀sọ́ bá ń fún ọ tó bá gbọ́ ní etí ọ̀tún wojú ẹ̀ pé sẹ́ni tí mo kápá ni tó bá lè gbàjẹ́ gbàjẹ́ ni nǹkan nàbí kọ́ àǹtí àníyẹn sallallahu alayhi wa sallam láti máa pẹ́ sí islam ó sì déédéé làákà ìtọ́gbádùn àwọn ẹ̀sìn tí bá ti yàtọ̀ sí islam ẹ máa rí kọ́nu kọ́ ọ pé ọ̀hún ti tàgétàgé tàgétàgé tí ò ní tí ọmọ tako làákà ìtọ́lálàáfíà abẹ́lẹ́wọ̀n ọba ọba láàánú jùlọ tí máa gbani tí máa lani kúrò níbi gbogbo àwọn àìsàn tí ràn àti tí ìrìnà kọlọ̀wọ́n láwà ń bẹ̀ gbogbo àwọn ibi tátẹ́gùn gbogbo àwọn ibi tí bá ń rìn sí mọ́jú orin sí ibi dáwà wá o mọ́jẹ̀ káwà náà rìn lọ síbi ọlọ́wọ́n ọ̀pọ̀ bọ́lọ́bá tó dáàbò bẹ̀rù rẹ̀ kọ dáàbò rẹ̀ bó wá o bọ́tọ̀ bá tọ̀ máa ń tọ̀ máa ń fi ìṣọ́ rẹ̀ sọ àwọn ẹrúsìn rẹ̀ kò fi sọ́ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa àwọn ìjọba wa ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ àtúntí ńlá kìtìyàn ti séèjì èyí tí wọ́n tó fi darí ẹ̀ lọ́gbọ̀ mi mọ́jà wọ́n darí ẹ̀ lọ́gbọ̀ mi ọlọ́wọ́ bá wọ́n lọ́ba tó ṣe bẹ́ẹ̀ kọ́ gbà fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر يا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 سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما فلما زاغوا أداوى الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل يا بني إسرائيل رسول الله إليكم مصدقا مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر الله لمن حمدا حمدا كثيرا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب نصر من الله وفتح قريب وبشر المؤمنين الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله